àfi Scofield ló tún ní kẹwàá kọ́gbọ́n o. ẹ pàpà ẹ màmá ẹ màmá ẹ pàpà ọmọláre oníjẹkújẹ. ayé kan ló wà o ayé kan ló wà o ọmọláre oníjẹkújẹ tó ń jayé orí ẹ máa para rẹ. Ah, ah, ah, because you get money thank God it's Friday that one no be your own ojoojúmọ́ ojoojúmọ́ ilé jó dé ilé ijó ojoojúmọ́ ilé ọtí ilé ọtí kò sọtí tó lè fowó ra o ó ń ṣàyè ṣàyè everybody o ó ń gbé gbogbo ọmọ gbogbo ejò jíjẹ èmi ò pé kó má ṣàyè o ṣùgbọ́n káládì ṣọ́ọ̀kì gùn kó má lọ gun gire kọjá ìwé kọjá ìwé ayé tá a wà yìí ẹnìkan ò lè ṣàyè àfẹnitáyé bá máa ṣe hmm, ó bá fẹ́ sọ ọjà yìí ló ń ń pa sọ́bọ̀ ọkọ o. ayé kan ló wà o ayé kan ló wà o ọmọláre oníjẹkújẹ tó ń jayé orí ẹ máa para rẹ. ayé kan ló wà o ayé kan ló wà o ọmọláre oníjẹkújẹ tó ń jayé orí ẹ máa para rẹ. ọ̀rọ̀ rẹ̀ náà sọ ní fòrò bàbá olówó àtọmọ bàbá olówó ọ̀rọ̀ yìí náà sọ ní fòrò ẹ di talk of the town talk of the town talk of the town talk of the town chai no be say i no dey jaye jaye no be say i no know wọ́n sọ ṣùgbọ́n béèyàn bá ti ń jayé kọjá ayé béèyàn bá ti ń jayé tí kò fẹ́ bẹ̀yàn la o béèyàn bá ti ń jayé family ètò ìtútọ́. Mọ̀lá, hey how was your night? Fine, thank you. You didn't go to school? My lọ later 4pm morning lecture. Okay mo ah, mi ah, mo ti ní tẹ bá fẹ́ máa ra sìgá kẹ́ má máa ra ru eléyìí mọ́ èyí tí mo pé mi ò kí ń like irú nǹkan báyìí eh, the other one from London mo máa ń like. ọmọ ìdílé mi máa ń fà òun mú ni eh, ẹ ti ẹ ọmọ lè jẹ. because you get money thank God it's Friday that one no be your own ojoojúmọ́ ojoojúmọ́ ilejo. jó gbàgede ilé ijó ojoojúmọ́ ilé ọtí ilé ọtí kò sọtí tó lè fowó ra o ó ń ṣàyè ṣàyè everybody o ó ń gbé gbogbo ọmọ gbogbo jò jíjà. fine sir. báwo ni mo gbẹ́rù wọlé ni. bá máa ṣe ìgbà fẹ́ sọ ọjà lórí tí ìgbà sọ bọ̀. I'm there for you. Ayé kan ló wà o, ayé kan ló wà o, ọmọ rárẹ̀ oníjẹkújẹ tó ń jayé orí ẹ̀ máa para rẹ̀. Ayé kan ló wà o, ayé kan ló wà o, ọmọ rárẹ̀ oníjẹkújẹ tó ń jayé orí ẹ̀ máa para rẹ̀ kò ní breakfast. Mm, as usual. brother. How are you, my dear? Well, mommy, mommy. Late or big brother. Mommy, mommy. Can you share your last song? Ah, ah, there is Excuse you. Me. Look at you. Everything beautiful. Thank you. Oh, ẹ̀gbọ́n mi, oh, Emoji lọ sọ́jà. Look at her, she's pretty. Mm-hmm. Oh, look, let me tell you something. Mo sọ pé bá ẹ̀gbọ́n mi ṣeré dáadáa. Nǹkan tí ò bá bá wọn ṣeré dáadáa, màá sọ fún un pé kọ́ máa stamp ẹ̀, kọ́ lè jíṣẹ́ fún mi dáadáa. I'm ready for you. Yeah? Yes. Ah! <laughs> Ẹ ti Emoji lọ sọ́jà. Yes, lẹ́kọ̀ọ́. Good afternoon, sir. Um, lẹ́kọ̀ọ́ níbo lẹ wá ti lọ láti jẹta ṣe ṣiṣẹ́ ń bọ̀ ní ilé lẹ́nu. Hmm, nǹkan tó ṣẹlẹ̀ ni pé aṣàkọrin káàkiri ní ìjẹta náà èmi àtàwọn ọ̀rẹ́ mi club làwà bọ̀ láti club aṣàkọrin lọ káàkiri ẹ ṣàmọ̀nà ṣe ń ṣàwà òkè. Hmm. ẹ̀yin dájà yé ẹ ìrántí pé máa mímì lọ ṣé kò yẹ kémi tẹ̀lé yín. ìwọ ṣé o lo mú tòbákò nínú yàrá mi. bọ̀dá ti bá rẹ̀ ṣe báyìí náà ok e, ẹ̀yin àìtàlẹ́jọ́ fa tobacco nílé. mo mọ mo mọ pé pẹ̀lú ẹ̀lájọ́ fa tobacco nígbà tí wọ́n mọ̀ pé ẹyọ kan ló kù kí ló ti yẹ pé kan náà ló o pé ó yẹ kó replace kó fi o fún ma ní náà. kéré ni <laughs> ah, na. Now it's your grab. Okay? Welcome, sir. Yeah, thank you. Mercy, I want to. Have fun! Okay, mo ti get this. Good. Um, ah, mo analysis bí a ṣe ń company, sir. You start shut up. Ṣorí olówó tówẹ̀ ò bá tó tọ́wọ́ ò tí ì máa ṣánlẹ̀ ló máa gbéṣẹ́ sí fún irú ẹ̀ pé kó máa take care company láti máa fẹjú sí pé èló lẹ pa èló ló wọlé èló ló jáde bẹ́ẹ̀ tówó bá tówó bíi tiwa báyìí a ní láti fẹjú sí i ìwọ stupid ni kò ní jẹ́ kí n wíwèrè ní ẹ ṣòrí tí èèyàn bá bá mi ṣiṣẹ́ lọ́dún mẹ́ta tí ò bá kọ́lé tiẹ̀ máa ń sack wọn. Oh, yorùbá ò yẹ ẹ ọdẹ ní ẹ. Oh, uh, ẹ jẹ́ n shut down sir. shut down shut down computer but don't shut down your brain. Uh, definitely. ah ní problem ẹ adé ń wí gbogbo ẹ ò jẹ́ ká sọ. ok sir mo ní kí n wá ṣe nǹkan tó mo ní kí n ṣe ṣé mo lè máa take leave mi sir. àwọn ah, olè lọ bẹ́ẹ̀ yẹn bá mi jẹ́ nú àwọn ẹ̀rọ yìí náà. àánú ah, ìdíyàn ṣe parents àbọ̀ mò ń gba àwọn àwẹ̀ kan lọ́wọ́ nsìn torí ìlọsíwájú company sir. ìlọsíwájú company tèmi. yeah definitely yes. ìwọ ń gbà àwẹ̀ nítorí ẹ̀. ọ oh, bẹ́ẹ̀ sir. ayé ẹ ti dà ọlọ́wọ́ ò ní ṣiṣẹ́ náà ọlọ́run tó bá kọ́lé lára mi máa sáàkẹ́ ọlọ́run honestly. ok ẹ máa bí pin sir. ọ̀nà àwọn tó sanwó fún ẹ náà ló ń pè é. bó ṣe kálẹ̀ yẹn ó ti di patí mẹ́ta tá a máa jọ lọ. àjọ máa lọ kẹ àbí tó máa lọ. èmi rò pàjọ ń lọ ni nà. ọ̀rẹ́ mi a lè jọ lọ aṣọ ẹyọ kan ni mo rà àti pé bí mo ṣe wà mo broke bàjẹ́ bàjẹ́ mi ò lè afford aṣọ méjì tó kù àti pé bàbá yìí ó ti ń complain ti ń complain gan-an àlejò lọ o. kódà ṣé owó aṣọ ni problem àbí ọkọ ẹ kó ewo gangan ní ká lè mọ ìta máa face. ah méjèèjì ni o méjèèjì ni ìṣòro ṣùgbọ́n tí mo bá rí aṣọ màá mọ̀ bí ṣe máa tò sọ́kọ mi lórí. ò dáa tó bá jẹ́ yẹn ni èmi ara aṣọ méjèèjì tó kù èmi ara fún ẹ má worry. ẹ ọ̀rẹ́ mi wá sọ wọn méjèèjì tó kù ọ ṣe ẹ ó ṣe ọ̀rẹ́ mi. ìwọ náà máa rà láàánú ilé àtọ̀nú ẹ kò ní bàjẹ́ wo jẹ́ kí n tètè máa lọ kí n lọ plan bí n ṣe máa tó sọ́kọ mi lórí ṣùgbọ́n pé wọ́n kò sígbà tó fẹ́ jáde tọkọ kí n jẹ́ kó jáde mi ò lè fara wí ẹ o. ẹ ah, eh, tó bá yẹ tọkọ mi ni very understanding tó bá fẹ́ lọ fọ èyí ẹ̀ ó dàbọ̀ ni ó dàbọ̀ ó dàbọ̀ ẹkulé ẹkulé whenever tó bá dé ni wọn ò ní ju kí lókàn pẹ̀lú gbogbo máa ṣọ́wọ́ obìnrin kan kiri. you are very lucky. Oh. Ah, ọ̀rẹ́ mi wọ́n fa owó yẹn. <laughs> máa send ẹ̀ sí account ẹ̀ máa transfer tí bá ti gòkè sí máa lo token máa transfer owó sí account I promise ah, ah. ṣé mo ti ní máa fún ẹ ní kan rí tí mi fún ẹ ni. ṣé ọ̀rẹ́ mi ọlọ́run ní ṣe ìlànà ìwà jẹ́ máa lọ. I am set. Ah good. We are we to Malo? Remember, I miss flight. Ah, who got you? Yeah. I'm very rich. Ó yẹ kó ṣe kí á ní kó má bàa miss flight. Ẹ eh, kí n tó máa lọ. I want one shot for the road. Mọ́mi Lékan, you have to be on the road now so that you won't miss your flight. <laughs> mo fẹ́ mú sódà tí bá dé airport ojú náà máa ṣe píán píán píán máa gbé ẹsẹ̀ yẹn háì máa fi tí o mọ ẹbí ni mi háì háì háì. ṣó fẹ́ kí n bẹ mú ni. a ní o píán píán píán píán èmi ò fẹ́ mo miss flight ẹ̀ that's mọ́mí. no you miss máa lọ kẹ́ máa lọ miss flight yín. kí ló dé ṣé òun lé mi ni tí bá miss flight máa dẹ̀ reschedule ṣó lè tó yẹn ni. mọ́mí reschedule kẹ ẹ wá máa lọ ṣé dandan ní kẹ́ miss flight ni. ó dà tó bá mọ̀ pé o ò fẹ́ kí n miss flight ni ìwọ ni kò wá gbé mi lọ sí airport. ṣùgbọ́n bí wọ́n wáyé yìí. ṣẹ́gun driver wa bí ó ti start mọ́tò lẹ̀. ṣẹ́gun rádaràdà wò ṣẹ́gun ẹlẹ́rẹ̀gbẹ́ tó máa máa slow lọ́nà i don't like him taking me. omi ò yá. náà kò jẹ́ ẹ̀dá kò mí ìsìláì. omi ò yá ó yá. ó yá náà. take care of yourself you know i love you. And I know you love me. Oh, yeah, now. Keep on Take care of yourself good, huh? I will be. I love you. Love you. Daddy, hmm? Daddy. No, I'm fine. Lámìdé ń sìn, okay. Olóòtú bọ̀, ó ń bọ̀, ó ṣọ́, àwọn Lámìdé ń parọ́. Ìfàtúláwọ̀ gẹ́sẹ̀ marry you ṣòkòtò ṣòkòtò parọ́ fún ẹ báyìí alámìjà kò ní parọ́ ẹ bá tiẹ̀ ń parọ́ kò ní parọ́ fún mi mẹ́rin àwọn kì í bọ̀ ẹ jẹ́ kí tó máa lọ ṣọ́nà. má pẹ́ ò ní bó tó bá pẹ́ ní kó tó pé lórí fóònù tó mọ̀ kó lè fi lọ àbúrò mọ̀. bàbá yín fẹ́ gẹṣin tó gẹ̀t ṣé kí ẹ̀ á kú dáa pọ́ẹ́ntì ẹ̀ ò ní ṣiṣẹ́ rẹ̀ á jẹ́ kú báyìí. but báwo ni wọ́n ṣe máa ń wa mọ́tò yìí. mo ò sáré púpọ̀ mọ́. o ò sáré púpọ̀ o mọ̀ pé mo fẹ́ lọ catch flight o ò sáré púpọ̀ àbí kò sáré bó bó ṣe ń bó ṣe ń mi ò láì bó ṣe ń wa mọ́tò yìí lọ. ṣé gbogbo eré tó lè sá mọ náà ni ṣé gbogbo bó ṣe mo dẹ̀ sọ mo ló máa ń wa mọ́tò bí ẹlẹ́rẹ̀gbẹ́ mi ìfẹ́ kó gbé mi lọ sí airport in the first. torí tí náà mo yẹ fẹ́ sáré púpọ̀ mọ́. wo wo wo wo. má yí lọ́nà o. mo bó ṣe ń ah. dra ìfowó látàárọ̀ ojú kan náà ló dúró sí ìwọ bọ̀bọ̀. bí ẹ bá mọ́tò bí ike. ọmọ kan ọmọ kan ọmọ kan ó dàbí ó dàbí ó dàbí ó yá ó yá pàpàpàpà. ojoojúmọ́ ojoojúmọ́ ilé ijó lé ilé ijó ojoojúmọ́. káàkiri àwọn ará mi. ilé ọtí sọtí tó lè fowó ra o ó ṣàyè ṣàyè fẹ́ẹ́ fi ìbọn ọdẹ o mo gbé kó gbọmọ gbogbo ejò jíjẹ èmi ò pé kó má ṣàyò ṣùgbọ́n káládì ṣọ́ọ̀kì gùn kó má lọ gun kọjá ìwé kọjá ìwé ayé tá a wà yìí ẹnìkan ò lè ṣayé àfẹnìyẹ bá má ṣe. You're welcome, girls. Thank you Yeah. Oh, well, let's Let each and every one of them display talents. Let's see what we have around here. ṣùgbọ́n àwọn tó sọ wọ́n ní kẹ́ display talent yín orí ọ̀fẹ́ tọ́lọ́run fún yín wọ́n ní kẹ́ polówó ẹ̀. Okay, you girl, you girl, you girl, give me a one eighty time. And eh, stop, stop, stop, stop. ṣeré bó ṣe tán wá síbẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni bó ṣe padà. Yeah, time, time, stop ẹrù yẹn pọ̀ ju wẹ́ẹ̀ lọ. yàrá ṣe wàhálà even in London. okay give me a three sixty. Jesus Christ! Jesus Christ of Nazareth. It is. <laughs> there's a confusion. Okay, let, just just give me your hand one two three four one two three four one two three two it's okay. aláwọ̀ ìjẹ́jú ìbò. okay let's display man. okay okay. all right. Ah, are we not in trouble? okay. Come. Because you get money, thank God it's Friday. That one no be your own ojoojúmọ́ ojoojúmọ́ ilé ijó dé ilé ijó ojoojúmọ́ ilé ọtí ilé ọtí kò sọtí tó lè fowó ra o ó ṣàyè ṣàyè lẹ́nu ọ̀rẹ́ o. Ah. màá mú winner màá mú first runner up second runner up then third runner up kéèyàn kan kọrin kó wá máa gbàdúrà kó máa ṣàdúrà ẹni tó rí bá ti kẹ́ ẹ òun ló máa jẹ wínà o ó ti yé yín sìn ẹ̀hẹ́ <clears throat> hmm. bí ọdún tọdún náà sorry um, you had the second round and you are the first runner up and this is our winner. Congratulations. Congratulations. Congratulations, huh? So right now, with our day, uh, give the third runner-up and the second runner-up 100,000 naira each. ṣe ti gbọ́ ẹ dúpẹ́ wo. wọn ah, ah, ọkọ̀ fi yín hundred thousand bẹ́ẹ̀ yẹn láì like, láì fà láì ṣe pé ẹ pọnmi sápẹ̀rẹ̀ ẹ ẹ lè fẹ́ gba ẹ fẹ́ máa lọ bẹ́ẹ̀ ah all right sir àwọn yẹn lọ fún wọn lówó káwọn máa lọ. ó thanks for coming right. ẹ bá ti fẹ́ wá lọ́jọ́ mi kí n máa múra dà. wọ́n lè lẹ́sì lẹ́sì lẹ́sì ẹ gbà. ẹ dín jókòó síbi. There is a stadium in this house. A very big room. It is called Maracana. ah, man. Ah. what's he missing? Ah, o imagine what ṣe missing. yín. missing? miss yín gan-an. Kí ló máa ń ṣe ẹ gan-an? O ò já rárá. Bẹ́ẹ̀ kò sì já ju báyìí lọ nà. Ah, ah. Kí ló ń jẹ ẹ̀ ṣe bó ti ń la tìbítìbí eh. mu mi lámọ́ <laughs> mi jọ lábí làlígà. Eh, ok ok ok mo miss ẹ o lè májú mo yẹ miss ẹ oh, mo miss ẹ ah, <laughs> mo miss ẹ gan. o ṣe ń sẹ́yẹ̀ gan ó sexy máa jẹ́. really ẹ bọ́ mọ one thing o lọlé lálẹ́ yìí ibi tí mi àtẹ́jọ́ máa wà tí màá fi mọ̀ rí. alẹ́ èké kẹlẹ́lẹ́. <laughs> bóyá ló mọ̀ wípé two weeks la máa jọ lò ń bíbá. níbi bẹ́ẹ̀ni three weeks. bẹ́ẹ̀ni because bí ṣe wà mo wà ń Dubai mo ń rajà lọ́wọ́. oh my goodness welcome to Dubai. à ń lọ bọ́jà rap lọ́la. this is Dubai. à ń lọ sí bọ́jà rap. Ah! tó ń jẹ ayé orí ẹ máa para rẹ. Ah! Dubai lóde. ayé kan ló wà o ọmọlá rẹ ò jẹkújẹ tó ń jẹ ayé orí ẹ máa para rẹ. Ah, baby o ti ṣe tán. yeah yeah thanks so much darling i really enjoyed myself. ah ah tó o bá ń jẹun tàbí I'm always for you. You know that. You're welcome. You All right. lè tó múra bí obìnrin àbí kí wọ́n yẹ̀ fẹ́ mi. ìwọ náà ni mo ń so about ní is it? About the bá ti dé ní mọ́tò àmásán yẹn ẹ̀yìn á fà ń pa nǹkan ẹ eh, máa fún ẹ tàbá ti délé ń máa máa sáré kẹtẹ fún. I trust you. Yeah. Get our. àfi scofins ló tún ní kẹwàá kọ́gbọ́n òun. ẹ bàbá ẹ màmá ẹ màmá ẹ bàbá ọmọ àárẹ̀ òun jẹ. ayé kan ló wà ayé kan ló wà o ọmọra rẹ ò ní jẹkújẹ tó ń jayé orí ẹ máa para rẹ because you get money thank God it's Friday that one no be your own. Ah, ó yá jẹ́ ká bọ́lẹ̀. Ah, kí n tó bọ́lẹ̀ kí n fi wá ṣe. ṣé o ní wọlé wá kí mọ́ mi ni. báyìí kí n bọ́lẹ̀ ó mọ̀ pé mọ́ ò like mi náà. báwo ni wọ́n ṣe mọ̀ pé mọ́ ò like ẹ. fẹ́ràn mi kó tún mọ́ ní náà ìgbà mi kan tí bá kí mọ́mí mọ́mí kì í dání lẹ́nu. so nǹkan tó ń try láti sọ́nsìn pé ò ní wọlé wá kí mọ́mí. tó bá di ijọ́ mi ẹ máa máa wọlé. tó bá di ijọ́ mi wàá máa gba nǹkan tó fẹ́ gbà náà ni. ibi tó fẹ́ gbà àwọn mi nìyẹn àbí. tẹ́lẹ̀ nǹkan. okay okay i will do anything for you. you know. gbogbo jíjẹ èmi ò pé kó má ṣàyò ṣùgbọ́n aládì ṣọ́ọ̀kì gùn kó má lọ gun kọjá ìwé kọjá ìwé ayé tá a wà yìí ẹnìkan ò lè ṣayé àfẹnitáyé bá máa ṣe hmm, ó bá fẹ́ sọ ọjà yìí ló tèmi ń pa ẹ̀ sọ́bọ̀ ọkọ̀ o. ayé kan ló wà o ọmọ rà rè oníjẹkújẹ tó ń ja ayé orí ẹ máa padà rẹ. pẹ̀lẹ́ báwo ni kó àtàárọ̀. ẹ kàn. mọ́mí mi ò kí n. ẹ kí wàá ní kí n ṣe ìgbà tó ń kí mi ń kọ́ ṣé kí n fò mọ́ lọ́rùn ni àbí kí n kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì kí ni mo fẹ́ kí. ẹ má bínú ma. gbẹgbẹ́ lè ṣí sọ́hún. n náà tún sọ̀rọ̀. ilé ìgbàjú wo ìbò ni mo ti ń bọ̀ mi èèyàn sí ìlàjọjọ ìwà tí. ẹ ẹ èmi máa máa sọ tèmi fún ẹ ó wà lára ẹ màá máa sọ pé ojú ẹ̀mí nìkan ló ṣe máa fẹ́ ọmọkùnrin òṣì ó dúdú ó dúdú kò ní ìgbà tí ó tẹ̀lé ọmọ mi kiri ah masha eh, fẹ́ràn mi ó ti dà ojú ẹ̀mí mi kọ́. ṣoṣo ti rí ilé tí mo fẹ́ fi wọlé sí. má bínú jọ tó lọ lọ má má ìlú mọ́ mi gbà owó tó ní kí n fún ẹ nílò. ẹ mo fẹ́ kó fọkàn balẹ̀ o mọ́mí ò lè yàn fún mi at least i'm big enough to choose for myself she has to dance to our tune má bínú ṣùgbọ́n. you know i love you. i love you too. ẹ̀yà mi ja i'm not lazy. you i love you. wọ́n yẹ káyọ̀ ẹ̀ já ẹ ẹni tó bá ń bá náà jà ní kò wò má wàá rí wọ ọjà ṣùgbọ́n ọkọ mi. jẹ́ kí n sọ. ẹ wá ẹ wá fẹ́ràn mi wá jókòó wá. fẹ́ràn mi fẹ́ràn mi ẹ̀mí ló mọ̀ pé ẹ́ kí ló dé tó fẹ́ gbọ́ tèmi. mọ́mí ẹ ṣáà mọ̀ pé mi kì í kọ̀rọ̀ sí lẹ́nu kó sì kàn tẹ́ bá bá mi sọ tí mi kì í kọ́. Ah, ó ti kọ́ ilé yìí a ní mo ní mi ìfẹ́ rí ẹ pẹ̀lú ọmọkùnrin oníṣẹ́ yẹn mọ́ ọmọ tó jẹ́ pé kò lówó lọ́wọ́ kò ní kọ́kọ́ ah, ọmọ yìí ò ní ṣe é mi lè lajú mi sílẹ̀ kó oúnjẹ kó fẹ́ tálákà. màámi. Ah, màámi èwo ló ń pè ah, mo ṣáà ń bẹ́ẹ̀ sọ mò ń bẹ́ẹ̀ sọ látijọ́ yìí fẹ́ gbọ́ràn sí mi lẹ́nu a ní èyí tó ń wá ti bí orin ọmọ alálùbáríkà eléyìí tó lówó lọ́wọ́ orí bó ṣe sígbọ̀n lẹ̀ ni. Eh? ó rí pé ó nífẹ̀ẹ́ ọmọkùnrin yà wá síbí báyìí á fún ẹ lówó èmi tí mo jẹ́ yẹ ẹ̀ gan gbogbo ìgbà ló máa ń fún mi lówó kí ló tún wáá fẹ́ lára ọmọkùnrin tó ti rí kí ló lè tó yìí tó lè fi eléyìí lẹ̀. mọ́mí but kí wọ́n ní gbogbo ilé tí ẹ̀ ń sọ yìí lóòótọ́ nílé kan lòun nífẹ̀ẹ́ mi ó lówó lọ́wọ́ ó dùn rí àmọ́ tèmi yé mi o máa fẹ́ kẹ́ ẹ ní sùúrù fún mi. tí eyín ẹ wo gan ni gbogbo ìgbà náà ló ń sọ pé tí eyín eléyìí ò yẹ o eléyìí ò yẹ ọmọkùnrin tẹ̀mí wòye tó jẹ́ pé kò wá sínú ilé yìí rí kó tiẹ̀ ṣọwọ́ dúró báyìí gẹ́gẹ́ bí ìyá ìyàwó pé ìgbà ìjẹ́bí lè ń jà yìí o ṣé ẹni tó yẹ pé tó bá wá síbí báyìí tó bá kì í ṣe lè máa dá lóhùn gan àbí kẹ́ má tiẹ̀ dá lóhùn rárá ló máa ṣọwọ́ kúdúrú. mi ì tiẹ̀ fọwọ́ kúdúrú ẹ̀. a ní mi ò fẹ́ rí ẹ pẹ̀lú ẹ̀ rárá rárá rárá mi ò lè gbà ojú ẹ̀mí mi kọ́ ló ṣe máa fẹ́ ẹ mi ò fọwọ́ kú dúró ẹ̀. Ah, ọ̀nà wà bẹ́ẹ̀ ni mo tó jẹ́ pé bó ṣe wà yẹn kò kò kò láwùjọ yìí kọ̀ọ̀kan. because you get money thank God it's Friday that one no be your own ojoojúmọ́ ojoojúmọ́ ilé ah, ìjọ. mi kì ní jáde èmi àti ẹ bàbá kéèsì nínú ilé yìí tí mọ́mí sí bá lọ dé mọ́mí ti jáde wọn ò sí lè dé sí i. kẹ́ni bọ̀tẹ̀ lọ wọlé ńkọ́ láìkí ṣe mọ́mí mi ní look responsible mọ́nà nínú ilé ìyàwó mi òkè ah, ah, tára bá dìde ṣá máa ṣe ń bì a lè ṣe ń bì náà. fẹ́ràn mi ọmọ ẹgbẹ́ mo nífẹ̀ẹ́ náà òun èmi kémi àti ẹnà ìjọba wà all the time but iṣẹ́ ṣì ni for now now you know now. iṣẹ́ every that has always been your excuse dandan ṣé o believe mi ṣé mi ní business máa parọ́ ni àbí mi ní ní nǹkan kan ṣe kò ní omi kí n wà pẹ̀lú ẹ̀ ó kì í sìn mo tún ní nǹkan ṣe o mo tún wá bá ẹ understand me now. alẹ́ wí bẹ́ẹ̀. anyway mo kàn ní kí n wá yọjú sí ẹ then kí n wá fún ẹ lówó at least kò fi ṣe weekend. no ó sọ fún mi mi ì tí ì ná tó ìwà òkè fún mi i'm still financially okay. sori màá fún ẹ ní check two fifty lọ́wọ́ adé ní mọ́tò ṣe kọ́ lọ́ọ́ káṣẹ́ kó dání owó kì í pọ̀ jù ó gbọ́. ló dé ṣé ní ọ̀rọ̀ tó ní. nǹkan owó kọ́ ni gbogbo nǹkan. owó kọ́ ni gbogbo nǹkan at the same time owó náà tún important náà. jẹ́ ká ṣiṣẹ́ ká pawó. alẹ́ rí bẹ́ẹ̀. ẹ káwọn wà. Ah, ah, ah, ọkọ mi fẹ́ràn mi kí ló dé tó sọ fún mi pọ́kọ ẹ wà around. no ó kàn sáré wá yọjú sí mi ní ẹgbẹ́. wá tí ẹ ṣe sọ bójú oúnjẹ díẹ̀ máa ṣe fún un. actually ma mo ń lọ bí kọ́mọkọ ní kí sáré yọjú sí náà ni. ó wá ní jẹun ọkọ mi. wọ́n mi ṣe rí ibi tí mò ń lọ wà very very important ẹ jọ ẹ jọ ẹ jẹ́ kí n lọ. ọkọ mi ṣe ìtọ́jú ẹ ẹgbà ẹgbà ẹ bá mi manage ẹ ṣẹgbọn ẹ bá mi. nǹkan òun ṣe ọkọ mi ah, ó kú gbogbo ìgbà ọlọ́run á túbọ̀ máa bù sápò. má sọ ọkọ fún yín pé tí bá ti fún yín lówó ẹ má máa dúpẹ́ ah. ẹ̀tọ́ mi ni mò ń ṣe oúnjẹ ọmọdé lè ń jẹ ẹ̀jẹ̀ tí bọ́. ọkọ mi jẹ́ ń dúpẹ́ ah, fẹ́ràn mi. mo fẹ́ sáré sí kò bọ̀. òun nìyẹn o ẹ tá a bá ní ká fọmọ wọ́mọ àá máa mú kan á lù pa kò sí gbogbo ìgbà tọmọkùnrin bá wá síbí báyìí bó ṣe mẹ́ta lójúmọ́ ni ó máa ń fún mi lówó ni á fún mi ń tààrọ̀ tọ̀sán talẹ́ fẹ́ràn mi fẹ́ràn mi wá lọ́mọ lórí burúkú kan ló máa fẹ́ wọ́n ẹ̀ fẹ́ràn ẹ̀ mi tẹ̀lé rí ẹ. ayé kan ló wà o ayé kan ló wà o ọmọ rà rè oníjẹkújẹ tó ń jayé orí ẹ máa para rẹ. ṣe jàre ó mọ̀ ṣe dùn ó fẹ́ sáré kọ́dún sọ yẹn ṣé máa bẹ́ẹ̀ kẹ́tì ní ẹ̀sùn àti mi. ok má pẹ́. ok má pẹ́ o. Bẹ́ẹ̀ni sà, èmi àti Lékan la jọ wá sà. Ok, Lékan. Lékan náà wà dà. Ó lọ sí ìta ó lọ nǹkan ni sà. Ok, I see. So what's your name? Adejoke ni sà. But my friends call me Joke for short sà. Adejoke. That's a very fine name. Your name is as beautiful as your face. Thank you, sir. That's nice. Ah, but uh, ó ti tó bí táìwò tí wà àti lẹ́kàn ti ń jáde. Um, this is actually our second date. Sir. second date which means we ó likely kẹ́ wá ti ní nǹkan pọ̀. no rárá sir kò sí nǹkan kan tó dára pọ̀ sàn. ah that's a good one but then i have this one to tell you kí ló dé tó jẹ́ pé ẹ̀yin ọmọdé ẹ máa ń fèrè pé ọmọdé ẹgbẹ́ yín ló lè tọ́jú yín ẹ feel pé àgbàlagbà tó ti ní experience ló lè fowó tún ṣe ló lè fà ń wọlé ọlá ló lè jẹ pé ló lè jẹ jẹ káyé yìí you know kó ní finance <laughs> you know ebi irú irú lẹ́kọ̀ọ́ yẹn bá ti ń fún ẹ hundred thousand àwa yìí a lè wọ̀ tún ká wò sí ká wò rárá rà ká fọ́ five hundred k. kò sí problem sir. o ní mind now. mi ò mind sir. oh mind pé tó kó kàn sọ pé mo ti ń lọ kí n fún ẹ ní half a million boom bẹ́ẹ̀ yẹn. rárá sá. ah you are a good girl òṣèré <laughs> èmi náà fẹ́ jáde tẹ́lẹ̀ ni pẹ̀lú tí mo gbọ́ lẹ́nu yìí tí mo gbọ́ lẹ́nu ẹ̀ yìí èmi ò jáde wọn tí wàá jáde ọlọ́run ní forgive me. <laughs> you don't mind if you step up. Huh? No problem, sir. Hello. Let's go èmi ò pé kó má ṣàyò ṣùgbọ́n káládì ṣọ́ọ̀kì gùn kó má lọ gun gire kọjá ìwé kọjá ìwé ayé tá a wà yìí ẹnìkan ò lè ṣayé àfẹnitáyé bá má ṣe ó hmm, bá fẹ́ sọ ọjà yìí ló tèmi ń pa ẹ̀ sọ́bọ̀ ọkọ̀ o. such a pretty girl. wọ́n ti ṣe é lálejò. rẹpẹtẹ. mo ti ẹja ah, mo jẹ́rìí ọmọ mi mo jẹ́rìí ẹ̀ ojúmọ́ kan ìlú kan ni ó ti kì í fún àrí. ẹkùn ẹkùn ni ẹ ẹkùn ni ẹ pẹ̀lẹ́ máa ìjà. mo ti ń lọ mà. o ó ti fẹ́ máa lọ. ò ní sin ọ̀rẹ́ ẹ ní sin ọ̀rẹ́ ẹ náà sin ọ̀rẹ́ ẹ ọ̀rẹ́ ẹ ọ̀rẹ́ ẹ má pẹ́ o iṣẹ́ yẹn tó iṣẹ́ yẹn tó máa lọ lọ lọ má pẹ́ o nígbà tó ṣe ẹ̀jẹ̀ ní omi ò sí ìwojú ẹ̀. ṣé àṣọ jàrà jàrà yẹn pẹ́pẹ́pẹ́ sales everywhere ó tó tún ṣe. no no no no kí ni sùúrù pé kí ni i can't just take this no enough kí ni sùúrù pé kí ni. yorùbá kí wàá tó ń bínú sí i kí ló bí ẹnu sí i mi ṣe ní bínú lẹ́kàn dúró náà ṣé mo ṣe ẹ ni ṣẹ̀ṣẹ̀ ni pé mo nífẹ̀ẹ́ ni ẹ wàá máa lo míìsì mi òòdè ráyè tèmi wàá máa kóbìnrin káàkiri ṣé àwọn obìnrin tó wà ní ilé yẹn ìwọ kọ́ ló ń kó wọn wá fún ẹ parọ́ ṣé ìwọ kọ́ ló ń kó wọn wá fún. ní sùúrù àwọn yẹn they are just friends na wọn kàn wá ṣe fàájì ni. ẹ they are just friends. no wonder tó lápàsímẹ̀ ti káàkiri ìwọ kan lonísígbà lonísàwò lonísíbí lonísàn má worry just let me go. kúrò kúrò kúrò lọ́dọ̀ fún mi. fẹ́ràn mi. don't just take this anymore please. fẹ́ràn mi wẹ̀rẹ̀ wọ́lọ́ èmi màá ló fi ẹ fi mọ́tò sí. ayé kan ló wà o ayé kan ló wà o ọmọláre oníjẹkújẹ tó ń jayé orí ẹ máa para rẹ. ayé kan ló wà o ayé kan ló wà o ọmọláre. tó bá olè ṣe bẹ́ẹ̀ náà kí ló pè ní kó tó ẹ wa. òwò ìyá mi mọ nǹkan tó ń lọ ó mọ nǹkan tó ń lọ ó kọ̀ bẹ̀rẹ̀ sí ní kí fún mi ni. Eh, ah, bàbá no vex èmi rò bí àgbàrá ti sọ̀rọ̀ lánàá yẹn pé bó ṣe máa lọ nìyẹn. ò máa tà tá a bá sọ̀rọ̀ náà òkè tó àzómi ìbò kọ́ wọn dé mi sí ò bá mi lè báwo ṣe máa fi. mi à nínú say wife go dey baba no vex no vex. ẹni mi ò rẹ màá bẹ náà ni kò ní í ṣe tó máa gbọ́ àfàṣà àwọn ẹ̀ṣẹ̀ àṣọ ṣàkàṣà. bàbá tẹ bá ń gbọ́ pẹ́pẹ́ dem gang ó yà òrèlè ọ̀tà ọ̀tà gan. ìrọ̀ ni àwọn ṣe screening kan wọlé. àlọ́ <laughs> Eh, kò sí wèrè hmm. ẹ mo bọ́ sálẹ̀ ṣe sí ọmọ ṣọ́ọ̀ṣì mi àdúrà. àwọn gbá training lọ. wọ́n máa ṣe dìtì. <laughs> okay. baby i really missed you. mi ò ti mix ẹ̀ torí mi ti dín lẹ́nu. mo ti lérí díẹ̀ pé tó bá ti fi lè délé ní gbogbo ọjà ní ìfẹ́ ìjà àmì mo trust ẹ̀ ṣá. àkúlẹ̀ ah, mi ti ṣe ní ọkùnrin ọ̀sẹ̀ mi ṣe pápá. kó ń gbé gbogbo ọmọ gbogbo ayé bá máa ṣe ó hmm, bá fẹ́ sọ ọjà yìí ló tèmi ń pa ẹ̀ sọ́bọ̀ ọkọ. bí kò lè nà án. ẹ̀yin girls alẹ́ mi máa bad gan. alẹ́ ọjọ́ bá mo dẹ̀ wá very sure pé àwọn guys wà nígboro pẹ̀lú every morning ní pocket wọn. i swear i can't even wait ẹ wo ṣẹ́rí mi bí mo ṣe wà yìí àdúrà tí mo kàn rọra ń gbà ni pé tí bá ṣe ń dé ìgboro báyìí kíkọ rárá jackpot mi mú bí mo ṣe wà mi ò lè wait rárá. ọ̀rọ̀ jackpot lélẹ̀ a ní kówó ṣáà ti pé. of course owó máa pé tẹ́lẹ̀ ṣé oṣù free la fẹ́ ṣe ni. owó máa pé. Ah, ó mo ní láti catch up with my parents. my later. mo yin má ṣàwìn o hmm. mo wọ́ wálé o. ọ̀fọ́ ni ṣé ọ̀fẹ́ ni màá ṣe tẹ́lẹ̀ ni. torí mi ò lè ṣe owó tèmi pẹ̀lú èèyàn ni. My friend, go and sleep. Mo ti gbọ́. Ah, oh, ọ̀rẹ́ mi jọ uber àti uber yẹn ti dé. Màá rí All right then. Hmm? <laughs> Kí ọdún ṣe mọ̀ bóyá tí o gbé kọ́ ọ̀la. <laughs> Wọ́n máa balẹ̀ jẹ́ fèmí. <laughs> ọmọràre oníjẹkújẹ tó ń jẹ ayé orí ẹ máa para rẹ. ẹ̀yin ladies ṣé kí n má tàn yín hmm, ṣé kí kòkó tí mo tẹ̀lé jáde lánàá. kò sí ayé tí kò gbé mi jẹ ó gbé mi jayé fọ́rin hmm. tẹ́bá ibo tún ṣe treat mi àfi bí gbé mi níyàwó ilé ẹ̀. ó ṣàsanwó dáadáa ṣá tọ́lá àwọn ọkùnrin tó máa ń ṣe bẹ́ẹ̀ yẹn spoil obìnrin wọn kí n máa ń fẹ́ sanwó. ṣé kí n má parọ́ fún yín ẹ mú kí mi ò lè parọ́ fún yín fifty k ni bọ̀bọ́ yìí fún mi pẹ̀lú gbogbo ayé tó tún gbé mi jẹ. fifty k ló fún yín ah. so ẹ̀yin sì wà lẹ́gbẹ́ thousand àbí èlé náà fún wọn ti hàn. Ah. bá rú lórí burúkú tó gbé mi lánàá tó ṣe gbòmí sọ́ọ̀tún tó gbòmí sósì báyìí twenty k twenty thousand naira ló fún mi wàrà ń ro mí báyìí. sorry <clears throat> anyways ṣeré mi tèmi mo ti kúrò ní ẹgbẹ́ thousand mo ti wà ní ẹgbẹ́ millions yes ibi tí mo lọ lánàá one point five million lọ fún mi. one point five million. panudé. jẹ́ kó yanu lẹ̀ ọ̀rọ̀ yìí tó kéèyàn ò yanu. Are you okay? Are you okay? kí ló ṣe kẹ̀ bóyá ó ń purge àbí inú dẹ̀ ẹ̀rùn wọ́n mi mú bóyá ò bá èmi báyìí. Ah. Ah. Ah. ilé ìwọ kì í ṣe jẹ̀dí o blessing dorcas ìgbà tí mo lọ sínú toilet mi ò púpù o ẹ̀jẹ̀ ni mo yà o. ẹ̀jẹ̀ kẹ̀ àbí ròbó ló fẹ́ yọ nídìí ẹ̀ ṣe mọ̀ pé ìwọ àti soft drink minerals tó máa ń mu ti máa ń pọ̀ jù. kò ń ṣèròbó ilé kọjá ìrọ̀bù inú yẹn. fẹ́ràn mi ni fẹ́ràn mi fẹ́ràn mi ìyàwó bọ̀dá lẹ́kàn kí ló wá ṣe inú òtẹ́ èpè lọ́kùnrin ẹ gbà mí àbí ṣòtẹ́ ọkàn ní bíbáyìí òtẹ́ èrè ojú mi ò lè máa rí dọ́bù fẹ́ràn mi ni fẹ́ràn mi fẹ́ràn mi tẹ́gbọ́n ṣe sọ fún àwọn fẹ́ra mọ́tò fún ẹ gbà mí ṣé òtẹ́ ọkàn níbi àbí àbí ṣó tún jí wọ́n ṣèjọsìn bíbáyìí òun rí iná milestone milestone suit annex ẹ máa gbà mí kẹ́ fẹ́ràn mi fẹ́ràn mi ní òtẹ́ pẹ̀lọ́kùnrin etí mi nìkan kọ́ ló máa gbélé. Ah. ràlẹ́kùn pẹ̀lú ẹ̀gbọ́n ìṣe máa ń fún lówó tó tó máa ń ṣe nọ́mà ọjọ́ two hundred ọjọ́ five hundred bó ṣe ń gbà á nìyẹn ah. ègbó sì ń bá mi sọ̀rọ̀ pé àwọn fẹ́ gbé mọ́tò sí ìdí o olórí burúkú ọmọdé obìnrin obìnrin obìnrin kó tó máa ń sún mi lọ́rùn wọn nìyẹn wọn lóyà wọn lóyà ẹ wò ẹ ló bọ̀ lálẹ́ kan níbo lẹ wà wàhálà wà wàhálà ti wà gidi gan ọbẹ̀ ṣe wà ẹ má fi iná sórí ìlẹ́sùn ò níbo lẹ wà gangan báyìí náà ẹ wò ṣe mọ street tó wà nínú Màgódò yẹn ẹ mo wà ń bẹ mi kàn fẹ́ fi nǹkan wọ̀nyí nìkẹ́ kàn wá wo fíìmù ni ah, fíìmù yẹn lè wo tán àfi tẹ bá débi mo ti gbọ́ sà ẹ má pẹ́ àbá àfẹ́ràn ah, mi fẹ́ràn mi ìwọ ìwọ lè gbà bọ̀dé ìwọ kọkùnrin gbé ẹ wá lóòótú wá rí yàn tẹ̀lé ìyẹn eh, Brian ó ṣe ó ṣe ó ṣe wò ó sọ̀rọ̀ ọmọ bá mi bíbà. ẹ ò gbọ́dọ̀ alẹ́ kan ṣẹlẹ̀ èmi mọ̀ pé ẹ nígbà mi gbọ́ o ẹ dẹ̀ ní believe mi bọ̀ ó tọ̀rọ̀ èmi máa sọ fún yín ẹ ti understand mi lè máa parọ́ fún yín náà ojú mi ò dẹ̀ lè tàn mí jẹ ah mo rí ni fẹ́ràn mi gangan mo rí ah bàbá mi lè parọ́ fún yín. wo wo lámìdé máa rojọ́ jù máa rojọ́ tó mọ̀ ẹ́ pẹ́lẹ́jọ́ ni ẹ́ ṣòyí kó má dàbí pé bóyá mi ò believe ẹ̀ ni ọ̀ kó má dàbí pé ẹ̀ ṣèbí mo ní kẹ́ wá ẹ̀ ni mo ṣe wá ẹ̀ mi ò níṣẹ́ náà èmi ò pé fẹ́ràn mi tèmi kọ́ lórí wọn náà wò ó sí for the past two hours mo ti wà ń bí èsì ààrẹ èèyàn kankan ṣé mi ò níṣẹ́ tí wò bá níṣẹ́ ṣé mi ò níṣẹ́ ni. two hours lẹ́yìn tí rò pé wà ń bi èmi ti wà láti bi four hours ago tí mo ti dún ẹ imagine fẹ́ràn mi tẹ́yìn tọ́jú tẹ́yìn kẹ́ni tó ti wọlé pẹ̀lú ọkùnrin for the past four hours ẹ lè imagine how many hours ló máa ti ṣe. ẹ bá rí bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ dàdé ń sọ yìí kó fáyìn o but nǹkan tó wà lábẹ́ mi rí o but àwọn tó máa ń tírín yẹn tí wọn kì í ju ọ̀pá mọ́sẹ̀ lọ yẹn ah bàrá lẹ́kọ̀ọ́ àfẹ́sọ̀n pé ìyàwó yẹn kò sí nǹkan mi torí lára bọ̀bọ̀ yẹn ju pọ̀rọ̀ abẹ́ lọ. ní problem ẹ sí ṣé wẹ́n máa bà mí nú jẹ́ ni ọmọ ẹgbẹ́ ọmọdé nífẹ̀ẹ́ fẹ́ràn mi. ṣe ìbúra lẹ́kọ̀ọ́ torí mo rí pé nífẹ̀ẹ́ náà ni mo ṣe ń sọ gbogbo eléyìí kó ṣe pé mi fẹ́ mọ̀ ọmọ láti máa kú kòkó ìbànújẹ́ fún yín mi lè máa mọ̀ kí n máa bà yín jẹ́ kó pọ́síbù bọ́ mo kàn fẹ́ ká wò dáadáa ẹ ẹ ṣẹ́rí sí ṣẹ́rí pé mo sọ fẹ́ràn mi fẹ́ràn mi reality ni o fẹ́ràn mi. fẹ́ràn mi kọ́ ni àmọ́ sọ fún yìí fẹ́ràn mi ìwọ. Mm, I can't explain I'm sorry. torí gbé wá sóòtẹ̀ o fẹ́ explain fún mi explain. Okay lẹ́kan lẹ́kan lẹ́kan please. èmi mo lè bẹ ẹ̀bẹ̀ wọn ìwọ náà wò fóònù ààrẹ ò sí nǹkan tó ṣe èṣù dá igbó ibi ṣe wẹ gbogbo kárí ẹ ìwọ ló gbélé lórí gbogbo owó tí dájú wọn máa ń fún wọn àtọwọ́ táwọn gan ni wo jẹ́ ń sọ jẹ́ ń já ẹ wọ́n fẹ́ ra mọ́tò fún ẹ latest car pẹ̀lú tó ń tẹ̀lé ó bá yá ẹ jẹ́ pẹ̀lú ilé ilé ilé ilé ìdàgìnìdọ̀rọ̀ ilé ilé ìdàgìnìdọ̀rọ̀ tó kọ́ tó. mi ò kí lè fẹ́ ṣe má lọ wá o ẹ má lọ wá àlàyé o ẹ gbọ́ ẹ gbọ́ ẹ má jà mí lẹ̀ o sórí nǹkan tí bá sọ fún ẹ pé wà ẹ ṣọ́ra ṣe gbogbo àwọn ilé ìrọ̀lẹ́ ẹ̀kú ẹ̀ ó ti yẹ ọkọ̀ máa bá ẹ̀ sọ ẹgbọ́n. fẹ́ràn mi kí ló ń ṣe ẹ̀yìn báyìí sí náà. bíbí má wọrí má explain fẹ́ later má wọrí. má wọrí. Oh. jọ̀dọ̀ mo má bínú ṣe èṣù ni i'm sorry please jọ. fẹ́ràn mi fẹ́ràn mi ah. tó bá lè lè ṣerú gbọ́dọ̀ ṣe ní ẹ̀má jiyàn o. dúnà kí ni mo ṣe fún ẹ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ fẹ́ràn mi tí mo fi deserve nǹkan tó ṣe fún mi yẹn dá mi lóhùn. níwọ̀n tí mo rí bíi decent person tí mo fẹ́ fi ṣe ìyàwó o wá lọ hùwà ìdọ̀tí wa ní kí n má bínú dúnà kí ló fẹ́ tí mi ò fún ẹ ṣówó lóbìnrin tí mi ò fún ẹ àbí kí ló fẹ́ tí mi ò fún ẹ tó fi wá jẹ́ pé orú èèyàn tó lọ gbé tó gbé ẹ lọ sóòtẹ́ẹ̀lì. lẹ́kọ̀ọ́ ìyẹn ni kò má sọ for the past two years lẹ́kan ọdún méjì tèmi àti etí ń date ò ṣí you always claim me busy busy busy busy every time mi ò dẹ̀rù kó mo sọ fún ẹ pé fẹ́ so I don't know your own excuse. Emi rò pọ́n lẹ́yìn tó bá ń gbéyàwó bọ̀ wá bá kò kí ń garun ni ìyàwó mi ṣáà ni ẹ. lẹ́kan jẹ́ kí n garun in mi ò lè dúró kíyàwó dé. anyway fẹ́ràn mi má bínú èmi ni mo jẹ̀bi àti iye mi sì ń lọ tó i'm sorry i will make it up to you ṣùgbọ́n. o ṣo won't make fake promise this time around o. Oh, madam. Doctor. Èmi mo ní kẹ́ yọjú sí mi torí ọmọ yín tó wà lọ́dọ̀ wa fún gbogbo test tá a ti ṣe fún látara complain ẹ̀ a fi wípé tapeworm ti jẹ gbogbo ìfun ẹ̀ in fact bẹ́ẹ̀ ni pé mi ìrú ẹ̀ rí ni kò yé mi. tapeworm jẹ gbogbo fún ọmọ mi. bẹ́ẹ̀ ni màá o. <laughs> kí lẹ máa bá mi ṣe sínsìn. ṣeré ẹ má jẹun purọ́ fún yín ká early stage lẹ ti gbé wá ni a bá lè sọ pé bóyá solution máa wà àmọ́ nísìnyí bó ṣe jẹ́ yìí i'm sorry ma I don't know what to do. ṣẹ́rí kó dẹ̀ máa dàbẹ̀ ní pé bóyá à ń purọ́ fún yín à ń gbọ́ ayé à ń gbowó lọ́wọ́ yín á da kẹ́ tíra ìbò mi kẹ́yìn náà lè rí nǹkan tá à ń sọ. ó ga ọ dọ́tọ̀ ṣé kò sí kankan pé kò sí nǹkan kan tẹ́lẹ̀ bá mi ṣe sí ọmọ kan ṣoṣo ni dọ́tọ̀ kò sí iwájú kò sí lẹ́yìn fún mi. kásìkò tí kìnìyàn ti pẹ́ lára ẹ̀ gan ó ti bà àwọn kan jẹ́ gan nínú ẹ̀. ọmọ ah, ọlọ́run ọlọ́run máa dojú tí mi máa ṣàánú mi. baby i hmm? really enjoyed me so mm. but lẹ́kọ̀ọ́ ìkànnì o mo ṣe. ó sọ fún mi pé o good boy ṣé nǹkan tí mò ń miss láti jọ ilé ni. mo ń bízì ní ọjọ́ àmọ́ aṣáálẹ̀ ti ṣe é ṣe ẹ̀rọ. ó ṣàlè ṣe é ṣe. kan ló wà o ọmọ tó ń jayé orí ẹ máa para rẹ. ayé kan ló wà o ayé kan ló wà o ọmọra rẹ oníjẹkújẹ tó ń jayé orí ẹ máa para rẹ. báwo ni ṣó ti gbé. kò gbé mú pélé kan láti kò gbé. ṣó ah, kò sẹ́yìn kò sẹ́yìn kò kò gbé kò gbé o kò mo mọ̀ ó lè jẹ́ pé ó bízì ni torí tílé kan bá rí miss kọlẹ̀ ó máa pè padà kí n tún try yìí. mi kò tún mi kọ bóyá kí bá mi wọ blankets kí n fi bu ara. ẹ ẹ máa bẹ́ẹ̀ wá wá. ẹ ká sọ̀rọ̀. ẹ̀ka ẹ̀ka ẹ̀ka. ní báwo ni. má tún sọ̀rọ̀ jù ah, ó mọ̀ parí ò yá pẹ̀lẹ́ ọkọ mi bí ẹ sáré lọ bẹ́ẹ̀ mú blanket yẹn wá kí n túbẹ̀ gbé tì wá. pẹ̀lẹ́ ọkọ mi. pẹ̀lẹ́ kí ló ṣe. mi ni orí fọ́ mi òtútù mi mo kàn fi lọ yíyọ ni. abẹ́lẹ́ kí ni mi ò gbé kọ́ mo gbé ká ṣe àrùn pẹ̀lú pẹ̀lú ìjọba. ẹ jọ báwo lẹ ṣe jẹ́ sí arábìnrin tẹ̀gbẹ́ wa. ìyàwó mi ni ṣé ṣé kò sí. kò sí nǹkan kan ìyàwó yìí ti lóyún ọ̀sẹ̀ mẹ́fà. olóyún ọ̀sẹ̀ mẹ́fà. thank you very much ẹ ṣe gan-an dúpẹ́ lọ́wọ́ mi. má bínú pé mi máa wẹ̀ láti jẹta tán di sísá jẹ. no problem. báwo la ṣe wa ok. mo ti wà ok in fact gbogbo òtútù tó ń mú mi tẹ́lẹ̀ yẹn kò mú mi mọ́ ó kàn jẹ́ pé mo kàn tún ń bì í sí i but i'm ok. ó ń bì fẹ́ràn mi ó ṣe mí o. ṣe kí ni mo ṣe. o ò lè sọ fún mi bó mọ̀ nǹkan tó ṣe náà. honestly mi ò mọ anything. okay ọjọ́ kejì jọ tí mo gbé lọ sọ́sìpítà yẹn dókítà jẹ́ kó máa yé mi pé ó ti ní oyún ọ̀sẹ̀ mẹ́fà fẹ́ràn mi ò dẹ̀ sọ anything fún mi. oyún so mo ti lóyún ah. ah, olùwẹ̀ ṣe o so I'm going to be a mother soon. fẹ́ràn mi no don't tell me you don't know give me my heart for me. ni. mi ò mọ̀ pé mo lóyún àfi bó ṣe ń sọ fún mi nísìnyí mi ò mọ̀. ẹ wẹ́ẹ́ wẹ́ẹ́ wẹ́ẹ́. Congratulations. Thank you. Gbogbo money. Honestly. so You're yeah, going to be a mother. Yeah. I'm also going to be a father. Yes. Your husband. Thank you. Love you. I love you too. Bele. Yeah, she. Kí can you offer kó tó lọ? Ah no no no no no. But mo sọ fún le ko mo kọjú lọ síbi kan. Mo sai dé bí báyìí. Mi ní lè dúró. Te mo sọ mi fẹ́ kí mo mi bá mi bí báyìí ṣe máa lọ kó sinmi dáadáa. má bínú mi ní ilé ìsìn ṣùgbọ́n kò tẹ̀kẹ̀ rẹ̀ tẹ̀kẹ̀ rẹ̀. tóbi so mo ti ní fún mi mo tún lọ gbà kí bá mi lájọṣepọ̀. Ah ìwọ náà ní irú bá wò ló ṣòro yóò ní ilé ìwọ. ilé ijó ojoojúmọ́ ilé ọtí ilé ọtí kò sọtí tó lè fowó ra o ó ń ṣàyè ṣàyè everybody o. ta ni yẹ o mo ti ń bọ̀ o. gbogbo ejò jíjẹ èmi ò pé kó má ṣàyè ah, o. ta ni ọkùnrin fẹ́ràn mi wá wò. Ah, orí ẹ̀ burú ni o tún ní fẹ́ràn mi ló wá wò kí ló dé tó ṣe yálà ìgbọràn mo fojú sọ mo fara sọ mo fi gbogbo nǹkan tó wà láyé yìí mo fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ pátá olóòní gbọ́ kí ló dé pẹ̀lú ọmọ mi ẹ orí pákúṣe ni ẹni ọmọ mi ò lè fẹ́ mo ti sọ fún ẹ torí olóhùn kí ó dé kí ló fẹ́ báyìí. mọ́mí ẹ má bínú ẹ ẹ lè bínú ẹ̀yin náà lè bí wa kò síbi tẹ́ máa. Ah! èmi kò ní ìyá ẹ ìyá ẹ wà ní ẹ abọ́láńlé làwà alówó lé gidi ọmọ mi ò lè fakú ṣe é. o jẹ́ ń sọ́kọ́ fún ẹ oyún inú ọmọ mi ìwọ kọ́ ló ní o gbọ́ ah ìwọ kọ́ ló ní àti wípé sórí gbogbo owó tọkọ mi fún ẹ yẹn ó ń gbà lọ́wọ́ ọkọ tó fún lóyún ó wá kó fún ẹ ẹ abisokòtò sófésófé ọmọ òṣì ṣó wá rí o ti wá wọlé kìnìún báyìí o lẹ́yìn kí kìnìún mú ẹ kó yà ẹ pẹ́rẹ́pẹ́rẹ́ ṣó lójú tí mo dì yìí ah, ah, tí má fi lè la ojú ìyá yé mi o ah, ó ti lọ òṣì játijàti ọmọ ọ̀ràn kílẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbà mi ọmọ ìbáyọ wo fẹ́ràn mi sórí nǹkan tó gbó mi sí fẹ́ràn mi o. èèwọ̀ mo ṣe ìyá ayé ní gbé béèyàn bá ṣe olóòdì ọ̀run márùn-ún lóògùn ẹrù bọ́bá àlúbàrún èmi mo wí bẹ̀ fún yan ọ̀rọ̀ wò n táwọn ọmọ yìí náwó lẹ́yẹ náwó tẹ́yẹ ju mí ṣọ̀pọ̀ lọ́dọ̀ wò yíyí àgbẹ̀ ẹ̀jẹ̀ ńlọ bá gúgí rẹ̀ tó ní bọ́dẹ̀ pọ̀ lọ́ba kan tán ìyá mo ti bẹ́gùn lẹ́gùn létí wí o mo ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ òòṣà ọjà òòṣà ọjà sì ti fọhùn mo mọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìyá mi ẹlẹ́yẹ atapájorí àtẹ̀dọ̀jọ́ kan ti fún jòrò ọ̀rọ̀ àjọ̀dọ̀ tútù ènìyàn mọ́ bi àwọn náà fọhùn ẹ wò ó ṣe ẹ̀rọ mo ti ń bẹ lórí ìdùbúlẹ̀ yìí mo ti jẹ fún ẹ ẹ mọ wulẹ̀ kọ́ a kòròfo ní ń bẹ lórí ìdùbúlẹ̀ yìí o kọjára ayẹ bẹ́ẹ̀ ni ò sì jẹ́rọ ọ̀run ń tẹ́ ń wò lórí ìdùbúlẹ̀ yìí ikú ni tí kì í ṣàrùn bẹ́ẹ̀ bá ń gbọ́ mọ̀ ilé ayé nígbè béèyàn bá ṣe tó dòde ọ̀run mọ́rùn lo ògùn ẹrù bàbá ọ̀wọ̀ ń ọmọ ìdánwò ńlẹ̀yẹ dánwò tẹ́yẹ ń sunmí ṣọ̀pọ̀nà dánwò wọ́n ti rìnrìn kùnrin ń gbé ayé wọn ti fipá wọ́wọ́ ọjọ́ ọ̀la wọn wọ́n ti tà owó ẹ̀yìn àbí ni èso sí mo mọ́ wọ́n ní káwọn mẹ́tẹ̀ẹ̀ta wá ṣe tírísọ̀ ọ̀dẹ̀ lọ́wọ́ fún wa lówó. tírísọ̀ kí ni ń jẹ́ bẹ́ẹ̀. ọkùnrin kan ṣoṣo fún bàbá wa mẹ́tẹ̀ẹ̀ta lájọṣepọ̀. ọkùnrin kan lọ́wọ́ báyìí mẹ́tẹ̀ẹ̀ta lájọṣepọ̀ ṣé nínú yàrá kan ni àbí yàrá ọ̀tọ̀ọ̀tọ̀. yàrá kan lórí bẹ́ẹ̀dì kan ni o. ẹ mo gbé àwọn ọmọ yìí ti balẹ̀ ayé jẹ́ ayé mi ti bàjẹ́ o. ìyá ṣe rí pé mo jáná. ẹ ṣàánú mi torí ọlọ́run bàbá ẹjọ́ ẹ ṣàánú mi. ọkùnrin kan lórí ẹ̀yìn mẹ́fẹ̀ẹ́. ẹjọ́ bàbá ah, torí ọlọ́run. ayé mo ti bàjẹ́. ayé mo ti bàjẹ́. ẹjọ́ bàbá ó ṣì kú o. ó ti kú ti kú. lọ́jọ́ kan báyìí àwọn kan ló pè wá òun ni pé káwá jó fáwọn oníhòòhò níbi swimming pool àwa mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run máa fún wa lówó tó pọ̀ gan adẹ́lọ àjọ fún wa lówó púpọ̀. ẹjọ́ òòrùn ọmọlúwàbí ṣé pé bó o ti dá yìí àṣírí kan ò sí lára rẹ mọ́ àwọn ti rí òòrùn rẹ bójú rẹ ṣe ríro koṣo gbogbo ẹ̀ pọ́n délẹ̀ ni bí n bá ní ọwọ́ síwájú àwọn ìyá mi nísìnyí kọ́ wá sí gbórúkúsù rẹ kí wọ́n rí kí wọ́n ṣàdúrà fún ó ní rárá o ti sí gbórúkúsù fáwọn èèyàn bàbá ẹjọ ẹjọ mo fẹ́ bèrè bèrè kan ẹ dákun ṣé wọn sì jẹ fún ẹrí o. wọ́n jẹ fún tiẹ̀ àbí wọ́n bá jẹ fún tiẹ̀ wọ́kọ́ lọ sọ̀rọ̀ ó ti lọ tìfìtìfì sọ̀rọ̀ òun ti ń bẹ lórí ìdùbúlẹ̀ yìí ọlápára rẹ̀ lé ni ó sì kù díẹ̀ fún kì í tí ìyá ìwọ̀n èyí tí ìjẹ fún tiẹ̀. kò sí kí ló lọ sí ẹjẹ́ ó sọ̀rọ̀ òun ló fẹ́ sọ̀rọ̀ yá. ẹjọ ah, mo ti rántí eh, blessing eh? mo yí ọjọ́ wa kí ló ṣẹlẹ̀ ibi tí mo lọ tó ti fún mi one point five million. Eh? lórí ọ̀rọ̀ tí dáàdi sọ lẹ́ẹ̀kan náà mi náà ṣe tó fún mi lórí ọ̀rọ̀ one point five yẹn kó lè dáná ni. actually dáàdi ò sọ nǹkan tá a fẹ́ ṣe ní pàtó so ẹ jẹ́ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe ká ẹkẹ fún wa ní nǹkan tẹ́ máa fún wa ká máa lọ wáyé pé two some ni how available tẹ́ bá dẹ̀ fi ìpè àtọyín ẹ need some other girls we can call one dancing then time ń lọ ẹ fún wa ká àbí. Hmm. ṣé o ní nǹkan tá a fẹ́ kẹ́ ṣe ó simple gan tẹ́ bá dẹ̀ ti ṣe kẹgbà one point five yìí kẹ́dẹ̀ máa lọ ìfẹ́ nǹkan tá a fẹ́ kẹ́ ṣe gan láàrin ìṣẹ́jú márùn-ún ẹ ti ṣe tán. ẹ kí la máa ṣe fún yín gan ní ṣe rí nǹkan tí wọ́n fẹ́ kẹ́ ṣe fún wa ni pé afẹ́kẹ́yìn méjì kẹ́ ya ìgbẹ́ fún wa. ká yàgbẹ́ fún yín azin kapu. azin kẹ́kọ̀ọ́ yàgbẹ́. Ah, but kí lẹ́yìn wá fẹ́ fi ìgbẹ́ yẹn ṣe. ìyẹn máa wọlé nǹkan tá a fẹ́ fi ìgbẹ́ yẹn ṣe ìyẹn kan yàgbẹ́ kẹ́dẹ̀gbó kẹ́ máa lóun ti. ẹ ẹ ṣé bí kaṣá ti pù ní tábàlẹ̀ ti pù ẹ máa fún wa one point five a dẹ̀ máa lọ pín ẹ ń yà ẹ dáhùn ẹ a máa pù. no kò ṣe pé ẹ máa pín o ìwọ one point five òun náà one point five. three million. yes. àwọn méjì ẹ ń yà a máa pù a máa pù ó yà nísìnyí. ẹ má bínú azin mo ti yàgbẹ́ kí tó kúrò nílé sóore ìgbẹ́ ògbọ́n mi báyìí. ìgbẹ́ ògbọ́n ẹ àti yàgbẹ́ ò le bábẹ́ bomi sìn tó mú wàá yàgbẹ́ wọ́rọ́wọ́ gan ló máa yà. <laughs> ó máa ẹ má dà ó máa yàgbẹ́. mo ń bọ̀ ibi tẹ́ máa yà sísìn máa lọ gbé wa. ok ewu ló ṣe ìgbé ògbẹ́ rárá dáhùn ló sọ. ó fọ́n ni o ò lè yàgbẹ́ kó gba one point five ìgbẹ́ lásán ṣó fẹ́ jẹ̀gbẹ́ ni kò important. gbàgbé ló dà ṣọ ara o ìgbà tí mo wá mú ẹ lẹ́sìn ó múra báyìí mo ní kí ni reason olóòlówó tó fẹ́ fi raṣọ so ò fẹ́ step up ò fẹ́ change my friend wà yàgbẹ́ o má bà business jẹ́ fẹ́ mi mi ò fóṣì o mi ò mi ní máa jáde mọ́ o. Ah, ah, kò kàn pool lásán kó gba one point five million. o fọ́ ni jọ my friend wà yàgbẹ́ má bà business jẹ́ fún mi òtítọ́ hmm, tẹkọ́ndé kò yàgbẹ́. ìgbẹ́ màá sọ̀rọ̀ àyẹ̀gbẹ́ stop ẹ̀ nà máa ná ìwé stop ẹ̀. Ah. ẹ yọ ìṣe. Eh, ẹ káàbọ̀ sọ. ó ní o ẹ kàn yàgbẹ́ ẹ gbòó kẹ má lọ tí. a máa yà á ẹgbẹ́ wa right away ẹ má wọlé tá a bá ti yàtọ̀ a máa pè yín. Mm. ẹ ṣe gan. mo ti mọ́nítọ̀ yín. ok ẹ ṣe fà. ọyá gbà. lótìtọ́ mo mọ̀ bẹ́ẹ̀ pẹ́ni tó wá kì sàásùn lójú àlá rẹ̀ tó wọṣọ àlá oh, oh. tó wà lọ́ọ́ olówó ńlá torí owó torí owó ẹ̀yin mo dé iye mo ti bá yé yín jẹ́ o ẹ sì bọjọ́ ọ̀la yín jẹ́ ẹ̀yin ìyàsẹ́ ìtọ̀tọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ ìgbẹ́yìn yọ̀nà lọ́wọ́ ìjẹ́ ìmọ̀ tí wọ́n fi gbèsè ìgbẹ́yìn kọ̀ ìfúnyín lọ́jà dẹ̀wò ìfúnyín wọ́n sì ń jẹ ìfúnyín ní dowó ní dọ́là ní dọ̀rọ̀ gbogbo fáwọn ẹ wò ẹ mọ̀jẹ̀ ń tàn yín o ẹ̀yin tí ń bẹ́ńlẹ̀ yìí bẹ́ẹ̀ bá gbé kúrò lọ́dọ̀ tèmi níyà yìí èmi o tẹ́ ẹ tún mọ̀ kọ̀ọ̀kún éjì tẹ́ ẹ gboko aláwo mi lọ tẹ́ ẹ lọ́ọ̀rẹ́ gbọ́n sókèrè tẹ́ ẹ lọ́ọ̀rẹ́ rajà mi ẹ mọ̀ jẹ́ ntọ̀ yín àwìn lẹ́ra ẹ bó ti wà yòókù lẹ́lẹ́jà ta. kò sí ìgbẹ́ kan bẹ̀ lọ ẹ wo ẹ jẹ́ ń lọ rèé kó sí báyìí ní ẹ sì lọ rèé tẹ́ ẹsẹ̀ nípa ọjọ́ mọ́ra ẹ múra ọ kò sí tẹ́ oṣù márùn kò sí sáà ìrànpọ̀ olóyún inú ẹ̀ ò yọ kí ló ń ṣẹlẹ̀. mo ìlóyún òmùkú mo ní flat omi so mo lóyún. <laughs> má gbìyànjú wa rárá o sì lóyún ní flat omi ṣé bí kíyàn bá tẹ flat gan ṣé inú ẹ̀ máa rí báyìí lẹ́yìn oṣù márùn tó lóyún àwọn tí inú ẹ̀ flat ju tiẹ̀ lọ gan inú wa ti ṣòpin wọn lóyún. but your baby is still there oyún yẹn yìí wà ń bẹ̀ náà. ẹ ń dànù mí rí náà. Ah, ah. Hmm. ọkọ mi. ẹ kọ́ ẹ̀ wá. báwo ni níyì. So ókè. ṣé wà ókè. mọ́mí ẹ wí bẹ́ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ yes ẹni pé mi lè fi ọmọ yín tálíkà ni mí èmi ò bínú o tálíkà lọ́ọ̀ ni mí but ọlọ́wà fún mi ṣe ọlọ́wà gbà fún mi ọlọ́wà gbé mi lórí yín mo wá fọmọ yín lóyún ẹ wá ní pẹ́fẹ́ lọ ẹ bá lọ ṣẹ́ oyún ẹlẹ́yìn àbí. níyì mi ò lè ṣẹ́yún fún un ṣé ọmọ mi ni kò sí oyún ọmọ wà bẹ́ẹ̀ àbí. Ah, oyún oṣù márùn ṣé bínú oyún oṣù márùn bá ṣe ń lélẹ̀. wíì máa yọ bóyá kò nínú ni àwọn ìlú mi wà wọn ò nínú. ẹẹ kò nínú lẹ́yìn oṣù márùn tó bá ti póṣù mẹ́wàá àwa yọ àbí very good ẹ yẹ kí n sọ̀kọ fún yín ẹni mi lè fi ọmọ yín in fact mi kò tiẹ̀ fọmọ yín mọ́ mẹ́wàá yín mi fẹ́ ọmọ yín mọ́ ẹ jẹ́ kó bí ọmọ mi fún mi kí n dè máa lọ àmọ́ ìbí omi fún mi ẹ máa rí true colour tálákà ẹ dàbẹ́ ti mọ ẹni tì nàbí ṣe ti gbọ́ ẹ gbọ́. Tell me, ṣẹ́yún èmi tínú mi dùn pé mo lóyún báwo máa ṣe ṣẹ́yún mo nífẹ̀ẹ́ níyìn náà. lóòótọ́ oyún oṣù márùn-ún yẹ kíkún ẹ ti yọ ó dáa ṣé ọmọ yẹn máa ń sọ. mi ò mọ bó ṣe ń ṣe èèyàn ẹ mọ pé mi ò lóyún rí. àníṣó máa ń yí sọ́tún ó máa ń yí sósì. mi ò mọ mi ò mọ. mi ti ṣe mi mọ mi inú mi kan dùn pé mo lóyún kó pọ́sibú kí n ṣẹ́yún. Ah, fẹ́ràn mi ó yẹ kó rìn ti yọ ó dáa tó bá ti dàárọ̀ la èmi àti ẹ àjọjọ dọkítọ ṣọlá ọmọkùnrin tó bínú lọ yẹn ah, eh, mi ìfẹ́ wàhálà o àárọ̀ la. àti mi wọn bá ọtẹni kìíní náà mo ti mú mi ò mójú báyìí lọ. Ah, wọ́n ló mọ̀ bó tiẹ̀ mú ju bẹ́ẹ̀ lára owó tí mo fẹ́ fún ẹ náà mo ti mú wọ́n tó bá àgbẹ̀ gẹ́tì wọ́n tàbí ṣáà yé mú. kọjá ló kó lè mọ nǹkan tó ní kò ní. ó ga wúrà tàbí rẹ̀ ìṣá. bí sùn ikú síbi tí máa ti sí. ọ̀rọ̀ má lè wá sọ fún mi ọmọ tí ò tó ń dán. kí ló jẹ́ tó jẹ́ wàá kọ́ ọ lọ́wọ́ báyìí. ó ṣe ọ̀rẹ́ mi kí ló ṣe adẹ̀ ń bá ìsọ̀rọ̀ ọdẹ ń fajú rẹ̀. kí ni oníṣe mi láti bí oṣù mẹ́rin sí ni dókítà ti kọ fún gbogbo lóyún oyún òde yọ ojoojúmọ́ lẹni tí mo lóyún fún mi máa ń jalè wá lọ́rọ̀ pé mo ti ṣẹ́yún mi ò dé ṣẹ́yún ṣẹ́yìn mi ò ti bàjẹ́ báyìí ṣẹ́yìn mi ò ti bàjẹ́. ọ̀rẹ́ mi hmm. in fact èmi gẹ́gẹ́ bí ẹ̀ èmi kẹ́ àwa méjèèjì a ti ṣàbòsí lẹ́yìn gidi gan báwo lọ́wọ́ wa máa ṣe sọ fún wa pé òun lóyún àdẹ̀rí kọ̀ọ̀kan a ò bọ́ ń tàn wá nù. ṣé mi ò lóyún ni mo sọ pé mo lóyún ni dókítà kan fà pé mo lóyún oṣù márùn-ún. èmi tẹ ọ̀pọ̀ máa ń parọ́ ni o. mi ò parọ́ mo lóyún kò yọ ní ààrẹ mi ti bàjẹ́. àmọ́ tọrọ ṣe wá rí báyìí kí wàá ní mọ́mì ṣe sí i. Ah! ṣé bọ́nà abiyamọ ò kí ń sùn ni ṣé wọn ò mú ẹ jáde ni. mọ́mí mọ́mí ò mọ mi kankan wọn ò mú kó gbàjọwọ́ lọ mọ́mí ò jáde. ọ̀rẹ́ mi ní sùúrù ṣé orí bó ṣe wáyé ọwọ́ ẹ̀ ò gbẹ́kún rárá o mo níbi tí mo lè mú ẹ ọmọ bàbá kan. ọmọ mi sọ fẹ́ gbọ́ ọ̀rẹ́ rẹ tó mú wáyé kòròfo lásán ni kò lè dé èèyàn mọ́ wọ́n ti lò ó. Máke máke kéde máa mú èké bi mú èké bi mú èké mú èké mú èké bi máke lè fami domi ojú rẹ kalẹ̀. Ọ̀rẹ́ ah, mi ṣe ọ̀rẹ́ mi ṣe ọ̀rẹ́ mi ṣe ọ̀rẹ́ mi ṣe. Ayẹ̀mí ti bàjẹ́ lẹ́yìn. Kùmọ̀ tí ò ní bàjẹ́ ló kú. Bàbá bàbá ló ń tiẹ̀ tó lọ́wọ́ pẹ̀lú. I know this life can be hard ṣùgbọ́n ẹni tí egun lẹ kó máa rọ́jú bá ti wáyé pa máa rí bẹ́ẹ̀ gangan là rí oògùn ọ̀rọ̀ ò ṣeé ṣe báwo ló ṣe tún sọ pé ó ṣe ẹ̀gbọ́n kò sẹ́ni tí ó ṣe tí oníkábàámọ̀. mo lè máa ń ṣe tán òyì máa ń kọ́ mi lẹ́nu lọ́kàn máa kùn mí mo kàn máa ń sùn tó bá dẹ̀ ti jẹun báyìí ebi á tún máa pa mí. dókítà dẹ̀ sọ pé kò sí nǹkan kan nù mo ní nǹkan kan lẹ́kùn mi o. dáàdì lẹ́kàn jọ ṣé bó ṣe máa wá wò mìíràn rẹ̀. mi ò kúkú wò sórí èmi náà ti wọ wò ó mo ti ro lọ sọ́tún mo ti rò sósì mo ti rí pé ó yẹ ká gbélé kan lọ sọ́dọ̀ bàbá. bàbá. ọ̀dọ̀ bàbá ni yes. so ìwọ mọ̀dọ̀ bàbá kan látijọ́ yìí lóò jẹ́ ká gbọ́mọdé yìí lọ. ó mọ̀ pé tó bá bá ní kábàkàbà là á ṣe sórí ẹ ẹ jẹ́ ká gbé lọ tó bá ti yá kò ń pẹ́ mọ́ ṣé o ṣá lè dìde. o máa rọ́jú ni o máa rọ́jú ni rọ́jú pẹ̀lú. Hmm. Ah. Hmm. àkójọpọ̀ àkójọpọ̀ orí ọ̀kẹ́rẹ́ kókó láwo tí èèyàn bá wí fún ọmọ ẹni èmi rò pé kí ọmọ náà gbọ́rọ̀ ni. àgbàlagbà tá a bá bá sọ̀rọ̀ tí ò bá gbọ́ kí là á pè abunú ẹ̀ dànù ọkọ rẹ̀ yìí ó tutù díẹ̀ mr anthony adébó náà ti kókọ rẹ̀ ṣebí mo sọ fún ẹ wípé ọmọ tó jókòó yìí ò gbọdọ̀ tí ì fẹ́yàwó dépò tí ó gba aláboyún sùn. kò fẹ́yàwó. ta ló bẹ́ẹ̀ sọ. kò fẹ́yàwó. ọmọ tó ń wò yìí ti jẹ́wọ́ ó ti bá aláboyún sùn olóyún sùn. ẹ̀dì ilé kan ah, ṣé èyí mọ̀ nǹkan tó ń ṣe ilé kan ni. sori jẹ́ ká jẹ́ ká tètè easy bá ṣe wà solution tá a bá wá bí ni kò jẹ́ ká wá má jẹ́ ká tún máa. ọ̀wọ́ bóyá máa ṣe wọ́n náà dọ̀rọ̀ dọ̀rọ̀ dọ̀rọ̀ nìyẹn wọ́n kò ní sòótọ́ fún ẹ̀ àtòun àtọmọ tó bí wọ́n jọ bá jòwó wá síbi o tó dá wàhálà lẹ́nu. àjò owó. bẹ́ẹ̀ ni. bàbá lẹ́kọ̀ọ́ kí ni mo ṣe fẹ́ tó fẹ́ máa yé mi jẹ́ ọmọ ẹ̀kọ́ mi lórí òwò ọmọkùnrin kan tí mo bí ìwọ ìwọ ṣáájú àgé ájò kíyà má jẹ wá náà mi ò fẹ́ kébi pa ìwọ àtàwọn ọmọ àtèmi náà ni mo ṣe ṣe. tó bá wù lámòrí bí ó bá wà lẹ́dàá lámòrí ńkan bí lámòrí bá sáré. mo pẹ́ ìlẹ́dẹ̀ ń béèrè ah, mi. ààrẹ ọ̀sán ààrẹ ikú ẹ mò ń wò pé ọ̀rọ̀ tó bá gba ìta èèyàn kí n sọ́nu lé nìyàn pé àwọn ìyàwó àtọmọ yín wọ́n wà nulẹ̀ nǹkan tí mo dẹ̀ bá wá bí ọ̀rọ̀ àṣírí láàrin mi àti àti ẹ̀yin ni. kò lè tó báyìí ó ń dà. kí ni ẹ. owó náà yín ẹ rí pa tilẹ̀ kíní nepa bíi tipẹ́ ni. ìyẹn kọ́ ni mo bá wà mo rí mbẹ mo rí pé gbogbo èèyàn lẹ ti máàkì orúkọ wọn tèmi nìkan ló kù mo rí mo ṣe rí ẹ̀mọ nǹkan tó wà mbẹ ṣe rí nǹkan tí mo bá wà yìí tó bá ti bọ́ sí látọ̀dọ̀ yín àtowó náà o. No àti gbogbo ètò ti wà nílẹ̀ àtẹlẹ́ ìwé ẹ̀ máa clear tí mo kàn tí mo kàn need lọ́dọ̀ yín ò ju five hundred naira lọ tí bá ti rí five hundred naira lọ kí n kàn jáde lọ tí bá ti ń bọ̀ báyìí máa clear ẹ̀ àti tí mo ti gbà tẹ́lẹ̀ àti owó náà tó jẹ́ èmi ni mò ń delay payment gbogbo ẹ̀ máa sàn fún mi. o <laughs> tójú oṣù mélòó lẹ ti sanwó nánú léyìí. ah march nìyẹn march march march owó àfọlẹ̀ ńkọ́. mo mọ̀ pé the last one tí màmá yẹn onílẹ̀ fi ń sunkún bíbá yẹn ilẹ̀ ẹ̀sẹ̀ ilẹ̀ fún san tí mo dẹ̀ promise nígbà yẹn náà pé màá san màá dẹ̀ san. ẹ san padà <laughs> ẹ láàánú o ìkàdẹ níyín ẹ wò mí bí mo ṣe rí i èmi náà ń gbìyànjú ni ẹ̀yin ẹ wò kan ẹ wọrùn mi ẹ wò yín ẹ wò mí ah, ah. ó yẹ pé jojoojúmọ́ lè máa pé fún mi fún ẹ ní five hundred fún mi ní one thousand ẹdun náà sẹ́yìn náà lè nẹsà síta kẹ́ lọ ṣiṣẹ́ ni ebi tíṣẹ́ bá bọ́ lọ́wọ́ ẹni iṣẹ́ là á tún ṣe ẹdun ìwà tẹ́ ń wuyo kèké ṣe ṣe ẹdẹ náà ẹ kọjá ẹni tó lè lọ ru mọ́ndẹ́ tó lọ sí sáìtì tó lọ bá wọn kó búlọ́ọ̀kù tẹ́ ẹ bá lè ru wọn kí ní pókìtì wọn rù yẹn ẹ lọ ru ẹ lọ kó búlọ́ọ̀kù náà eléyìí tẹ́sẹ̀ yóò pé yín o tó bá yẹ pé ìgẹ̀lẹ̀ bá jẹ́ gbọ́n mi látijọ́ ẹ máa pín kẹ́ máa sàrùdálẹ̀ bíi tipa gba òsì rádaràda yànga búrẹ́dì bá lẹ́dà bọ́ọ̀dì lásán bá ẹ́ńjìn ẹ jẹ́ o ẹ kàn jẹ́ kí n fún yín láàdìváìsì kan ọ̀rọ̀ yín báyìí mo ti wá rí i pé kò kí n sojú lásán ẹ nà sẹ́ ẹ lọ́wọ́ gbọ́ndá sọ̀rọ̀ ara yín five hundred tá a fi yín táwa kéèké fi ń jẹ́ àgàn yìí kó jẹ́ pé ló pè yín o ẹ ti gbọ́. láìpẹ́ ilé rán ilé rán mi wá láti Kwara kí n máa sìn ilé kù kàn ṣe yín. mójútọ́rọ ara yín ó ní kí n mójútọ́rọ ara mi. Mr. Anthony àbí Anthony ẹgbà ọṣẹ tó wà lọ́wọ́ yìí ṣe ní púpọ̀ ẹ̀kan náà lè máa wẹ̀ ẹ̀kan ṣùpẹ́rẹ́ ni ṣe ní púpọ̀ bẹ́ẹ̀ náà lè máa ṣe pẹ́ tó kádùn ayé ń ba lè pọ̀ lọ́sẹ̀ àìṣepọ̀ bẹ́ẹ̀ bá ti wá wẹ̀ látòrí lọ délẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ nígbèsí ayé tìyín lẹ máa ma sọ pé ajé máa bọ̀ lọ́dọ̀ mi o ajé máa bọ̀ lọ́dọ̀ mi mi ò lè ní kọ́ṣe lé ayé ajé máa bọ̀ lọ́dọ̀ mi ẹ máa sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti ń ṣàdúrà kí n rí ná kí n rí lò kí n rí jẹ kí n rí mọ̀ kí n má jẹ wọ́wọ́ tì kọ́ má kọ́ sálẹ̀ ilé mi kó má gbẹ fọwọ́ ní mọ́tò bẹ́ẹ̀ ẹ tí yàn ń ṣe láyé. Hmm, tẹ́ ẹ bá ti wá gbọ́ ẹ̀ tán ìdí àṣejẹ nìkan máa bọ̀ tẹ́ ẹ bá jẹ àṣejẹ tán pátápátá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ padà wàá bà mí àwọn tó bá tún á kò tẹ́ máa ṣe ń gbà náà àwòtẹ́ ẹ̀. ẹ̀ẹ̀kan ni ẹ̀ẹ̀kan ni ẹ̀ẹ̀kan ni wọn ò dájọ́ sí yẹn bẹ́ẹ̀ búkú yẹn kò sí yín lọ́wọ́. mi ò jẹ́ kọ̀rọ̀ sí yín lẹ́nu sí. a jẹ́ fún yín o ajẹ́ fún yín ajẹ́ fún yín. I know this life can be hard ṣùgbọ́n ẹni tí egun lẹ kó máa rọ́jú bá ti wáyé pa máa rí bẹ́ẹ̀ gangan là rí oògùn ah. ọ̀rọ̀ ò hmm. ṣeé ṣe kò sẹ́ni tí ó ṣe tí ò ah, ní ọmọ mi ń pa mí ló ń lé ah bàbá ẹja kíká ah. ha lẹ́kọ̀ọ́ mo gbé ha ó ti pa mí ó ti pa mí oúnjẹ yìí ṣe oúnjẹ tó lè jẹ ẹ̀fọ́ lélẹ́yìí ebi pa mí wọlé yìí ni ọmọ yóò ti dè wọ kí tí ó ń jẹ lásán ọmọdé òun ogun ó pè lẹ́fọ́ ó mọ torí o ti rugi oyin o bó ṣe wà yìí kó ṣá dìde kó o dìde kí n mú ẹ lọ sọ́dọ̀ bàbá kan bẹ́ẹ̀ wá nǹkan ṣe torí èèwọ̀ ló jẹ́ kì í ṣe oúnjẹ tó yẹ kó o lè jẹ. ó yá ó yá ó dìde dìde dìde dìde dìde dìde dìde mú láti mú ẹ lọ sọ́dọ̀ bàbá. ẹbí ń pa mí ẹjẹ ń ta ní kiri ìyí. sọ́kò ju dìde dìde dìde dìde. ẹbí ń pa mí náà ẹbí ń pa mí. Mr. Anthony abi. sáà bẹ́ẹ̀ ni báyìí lẹ sọ pé ọmọ tó jókòó ṣe jẹ́ sí. ọmọ mi ni lẹ́kàn ọmọ mi ni. bíbí inú bẹ́ẹ̀ ni sá èso máa kó lò tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe. ó ṣe látúnṣe tó bá ṣe pé ọmọ tí ò súnmọ́ yín tó. ṣùgbọ́n a máa tún ọṣẹ mi àtàṣe jẹ́ mi ṣe ni ṣebí ọṣẹ lẹ́yìn wẹ̀ òun jàsẹ̀ jẹ eléyìí tá a bá tún ṣe é sìn àmú ọṣẹ fóun a sì jẹ́ padà sọ́dọ̀ ọtí. tí ah, ah, òun náà ti ṣẹ́ṣu báyìí ẹjọ́ nítorí ọlọ́run gbàgbà tó wá lọ ṣẹ́ṣu ọ̀sìn ṣé nǹkan kan ò ní ṣe. nǹkan ṣẹlẹ̀ o. ṣùgbọ́n. ayé agbọ̀ràn àmọ́. kò ah, tán kò tán. a ṣe owó ní. owó ní ẹ̀rù bà mí gbogbo ala máa ń gbàdá kọ́ lọ́mọ ju tiwa lọ a ní owó ayé akọ ha ọlọ́run àjẹkẹ́ múre. máa múre nígbà tó ń bá ti ní tèmi bá ti ní orí ìdí méjì tá a máa sọ nìyẹn sá. ẹ máa jẹ́ fara o ti bọ̀ kẹ̀kẹ́ olórí màá dẹ́gbẹ́ fún wa. àṣẹ àṣẹ àṣẹ sọ̀rọ̀. àbò ní kankan tó fẹ́ sọ ni. nígbà tí àdẹ̀mọ́ eh, àṣekìní yìí bàbá jẹ́ kó yé wa pé à eh, ń láti make sure pé à ń bóbìnrin sùn lóòrèkóòrè obìnrin kóbìnrin tá a bá dẹ̀ ti bá sùn àti gbà á sì kí ẹ nìyẹn àti pé à ń láti wá ọjọ́ kan ní ọdún kan ọdún kọ̀ọ̀kan à ń láti wá ọjọ́ kan tá a máa ma ṣe ìràpadà ẹ̀mí làwọn bá dẹ̀ mú February fourteen bí n pé ọjọ́ ọjọ́ tí gbogbo èèyàn máa ń tètè rántí ọjọ́ Valentine làbá mú February fourteen láti máa ṣe ìràpadà ẹ̀mí yẹn ọmọkọ́mọ tá a bá dẹ̀ ti ṣe ìràpadà ẹ̀mí lára ẹ̀ ó ń láti yàgbẹ́ fún wa tó bá ti wá yàgbẹ́ ìgbẹ́ ìlà wa máa kó mì lè bá gbà. ṣé o rántí ọ̀rọ̀ tí mo sọ fún ẹ ní living room. ṣé wọ́n mi lẹ́kọ̀ọ́ èmi ni mo ní kó wá bá mi living room torí ó ní ọ̀rọ̀ pàtàkì kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ but gbígbọ́ ẹ̀ àti bí àlàyé mi ṣe máa yé ẹ ó kù sí ọwọ́ ẹ̀. ẹ wo ẹ sọ nǹkan tẹ máa sọ ẹ ti ń gbé mi láyà sókè o. ẹ mi ò kọ ẹ láyà sókè mo kàn fẹ́ pé tí n bá sọ kó bá mi gbà bẹ́ẹ̀ kó mọ̀ pé bó ṣe wù mí láti ṣe ọ̀rọ̀ náà ni mo ṣe sọ fún ẹ yẹn sórí ibi tí a bá ìrìn àjò wa dé yìí mo fẹ́ kí a fi nǹkan kan sí àárín wa nǹkan tó máa wà láàrin wa náà ni pé àì máa wà ní tọkọtaya láyà àwọn máa ṣe wà ní tọkọtìyàwó bẹ́ẹ̀ tí àní lè ṣèṣe lọ́kọláya mọ́ hmm, léyìí tó yẹ pé mi ò ní lè súnmọ́ ẹ gẹ́gẹ́ bí ọkọ bẹ́ẹ̀ mo ní option mo rí option tí mo ní ni pé àyè wà fún ẹ láti lọ síta kó lọ ní boyfriend torí pé kò sí bó ṣe máa wà gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara tára ò ní béèrè ó kàn jẹ́ pé irú ọkùnrin tó bá máa ní ẹ kó má jẹ́ ẹni tí mo mọ̀ kó má jẹ́ ẹni tó súnmọ́ mi kó má jẹ́ ẹni tí mo mọ̀ rí wà á rìn jìnnà jìnnà jìnnà jìnnà wà á lọ wá ẹni yẹn torí mi ò ní fẹ́ fi ojú rí nǹkan whatever tí o bá ń dánwò míwà o ní freedom láti láti wá ẹni tí ẹjọ́ máa máa ní àjọṣepọ̀. kí á lè ní kí yá máa ṣe. mú ilé kan ìyá Rọ́mìlẹ́kan ìdí nìyẹn tí mo ṣe pè ẹ́ níjọ́ yẹn sí living room. wo ìyá mi inú àdùn o ò ní fojú sunkún ọmọ yìí wọn ò ní fojú sunkún èmi àtiwọ náà ọ̀nà àbáyọ kan ṣe péré ló wà o. Ah, kí ni solution ìjọ tí o fi ní wú ẹ. sórí ọmọ tó ń wò yìí á wá ọmọ obìnrin tó bá ṣepọ̀ nínú oyún á wà ní àwárí á wà ní àwákan. Hmm. tó bá ti wá rí àtòhún àti bàbá tó bí wọ́n á jọ bá ọmọ táwọn ìlàṣepọ̀ níjọ́ tí wọ́n bá ti wá ṣe lọ́mọ rẹ̀ bí wá ṣe kí ni o àlàáfíà bá dé àlàáfíà dé bọ́kọ náà ọmọbìnrin ti bí náà á wà lálàáfíà tiẹ̀ ṣùgbọ́n akọ bẹ́pẹ kì í sèso ó tún da ayé àtúwá ọmọbìnrin yẹn ò lè gbọ́ pamọ́ ah, ah, ah. ìjáfara léwu o báwo ni mo yẹ mẹ́ lóyún náà ọmọ yẹn. Ah. bọ́mọ ló máa wá obìnrin fúnra bí bàbá ẹ̀ ló máa bá wa ni ó kù sọ̀wọ́ yìí. lótìtọ́ mo mọ̀ bẹ́ẹ̀ pẹ́ni tó wá kì í sàásùn lójú àlá rẹ̀ tó wọṣọ àlàárì tó wà rán pọ́ọ̀pù olówó àṣẹ ti. tòwádé pàtí tọ́ǹkì tó ń pọ́nlé pàtó bá jí ìbànújẹ́ ni o. ọlámilékan ah! inú mà ní ká o lẹ́yìn ìgbà tẹ̀sán mi di ni tí ò lè bímọ láyé mọ́ wọ́n tún wọ́n fún wa àti bàbá ẹ̀ ní nǹkan kẹ́ wá fi bá mi lájọṣepọ̀ ẹ̀dẹ̀ wá mi èmi náà lè ti rí. kò burú àtẹ̀mí àtiwọ́ àti bàbá ẹ̀ àjọ pàdé lọ́dún Elédùmarè. ayé kan ló wà o ayé kan ló wà o ọmọláre tó ń jayé orí ẹ máa para rẹ. Uh, ah, uh, ah, uh. Ah because you get money thank God it's Friday that one no be your own ojoojúmọ́ ojoojúmọ́ ilé ijó ilé ijó ojoojúmọ́ ilé ọtí ilé ọtí kò sọtí tó lè fowó ra o ó ń ṣàyè ṣàyè everybody o ó ń gbé gbogbo ọmọ gbogbo ejò jíjẹ èmi ò pé kó má ṣàyè o ṣùgbọ́n káládì ṣọ́ọ̀kì gùn kó má lọ gun gire kọjá ìwé kọjá ìwé ayé tá a wà yìí ẹnìkan ò lè ṣayé àfẹnitáyé bá máa ṣe hmm, ó bá fẹ́ sọ ọjà yìí ló tèmi ń pa ẹ̀ sọ́bọ̀ ọkọ̀ o.